Jòhánù orí kẹjọ ìtàn obìnrin tó ṣe àgbèrè. Jésù sì lọ sí orí òkè Ólífì. Ó sì tún padà wá sí tẹ́ḿpìlì ní kùtùkùtù òwúrọ̀. Gbogbo èèyàn sì wá sọ́dọ̀ rẹ̀. Ó sì jókòó, ó ń kọ́ wọn. Àwọn akọ̀wé àti àwọn Farisí sì mú obìnrin kan wá sọ́dọ̀ rẹ̀ tí a mú nínú panṣágà. Nígbà tí wọ́n sì mú un dúró láàrin, wọ́n wí fún un pé, olùkọ́ni a mú obìnrin yìí nínú panṣágà nínú ṣíṣe é pàápàá ǹjẹ́ nínú òfin Mósè pàṣẹ fún wa láti sọ irú àwọn bẹ́ẹ̀ lé òkúta pa ṣùgbọ́n ìwọ àti wí èyí ni wọ́n wí wọ́n dán an wò kí wọ́n bá lè rí ohun láti fi sùn ṣùgbọ́n Jésù bẹ̀rẹ̀ sílẹ̀ ó sì ń fi ìka rẹ̀ kọ̀wé ní ilẹ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n ń bi í léèrè síbẹ̀síbẹ̀ ó gbé ara rẹ̀ sókè ó sì wí fún wọn pé ẹni tó bá ṣe àìlẹ́ṣẹ̀ nínú yín jẹ́ kí ó kọ́ sọ òkúta lù ú ó sì tún bẹ̀rẹ̀ sílẹ̀ ó ń kọ̀wé ní ilẹ̀ nígbà tí wọ́n gbọ́ èyí wọ́n sì jáde lọ lọ́kọ̀ọ̀kan bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àwọn àgbà títí dé àwọn tí ó kẹ́yìn a sì fi Jésù nìkan sílẹ̀ àti obìnrin náà láàrin níbi tí ó ti wà. Jésù sì gbé ara rẹ̀ sókè, ó sì wí fún un pé, obìnrin yìí, àwọn dà, kò sí ẹnìkan tí ó dá ọ lẹ́bi. Ó wí pé, kò sí ẹnìkan. Olúwa, Jésù sì wí fún un pé, bẹ́ẹ̀ lèmi náà kò dá ọ lẹ́bi. Máa lọ, láti ìgbà yìí lọ, má dẹ́ṣẹ̀ mọ́. Jésù ni ìmọ́lẹ̀ ayé. Jésù sì tún sọ fún wọn pé, Èmi ni ìmọ́lẹ̀ ayé. Ẹni tí ó bá tọ̀ mí lẹ́yìn kì yóò rìn nínú òkùnkùn, ṣùgbọ́n yóò ní ìmọ́lẹ̀ ìyè. Nítorí náà ni àwọn Farisí wí fún un pé, Ìwọ ń jèrè ara rẹ, ẹ̀rí rẹ kì í ṣe òtítọ́. Jésù dáhùn ó sì wí fún wọn pé, Bí mo tilẹ̀ ń jẹ́rìí fún ara mi, òtítọ́ li ẹ̀rí mi, nítorí tí mo mọ ibi tí mo ti wá, mo sì mọ ibi tí mò ń lọ ṣùgbọ́n ẹ̀yin kò lè mọ ibi tí mo ti wá àti ibi tí mò ń lọ. ẹ̀yin ń ṣe ìdájọ́ nípa ti ara èmi kò ṣe ìdájọ́ ẹnikẹ́ni ṣùgbọ́n bí èmi bá sì ṣe ìdájọ́ òtítọ́ ni ìdájọ́ mi nítorí èmi nìkan kọ́ ṣùgbọ́n èmi àti bàbá tí ó rán mi. ẹ sì kọ́ pẹ̀lú nínú òfin yín pé òtítọ́ ni ẹ̀rí èèyàn méjì èmi lé ẹni tí ń jẹ́rìí ara mi àti bàbá tí ó rán mi sì ń jẹ́rìí fún mi. Nítorí náà wọ́n wí fún un pé, Níbo ni bàbá rẹ wà? Jésù dáhùn pé, Ẹ̀yin kò mọ̀ mí, bẹ́ẹ̀ lé ẹ kò mọ bàbá mi. Ìbá ṣe pé ẹ̀yin mọ̀ mí, ẹ̀yin ìbá sì ti mọ bàbá mi pẹ̀lú. Ọ̀rọ̀ wọ̀nyí ni Jésù sọ níbi ìṣúra, bí ó ti ń kọ́ni ní tẹ́ḿpìlì, ẹnikẹ́ni kò sì mú un, nítorí wákàtí rẹ̀ kò ì tíì dé. Ta ni Jésù? Nítorí náà ó tún wí fún wọn pé, èmi ń lọ ẹ̀yin yóò sì wá mi ẹ ó sì kú nínú ẹ̀ṣẹ̀ yín ibi tí èmi gbé ń lọ ẹ̀yin kì yóò lè wá. nítorí náà àwọn Júù wí pé òun ó ha pa ara rẹ̀ bí nítorí tí ó wí pé ibi tí èmi gbé ń lọ ẹ̀yin kì yóò lè wá. ó sì wí fún wọn pé ẹ̀yin ti ìsàlẹ̀ wá èmi ti òkè wá ẹ̀yin jẹ́ ti ayé yìí èmi kì í ṣe ti ayé yìí nítorí náà ni mo ṣe wí fún yín pé ẹ ó kú nínú ẹ̀ṣẹ̀ yín nítorí bí kò ṣe pé ẹ bá gbàgbọ́ pé èmi ni ẹ ó kú nínú ẹ̀ṣẹ̀ yín nítorí náà wọ́n wí fún un pé ta ni ìwọ í ṣe Jésù sì wí fún wọn pé àní èyí nì tí mo ti wí fún yín lé àtètèkọ́ṣe mo ní ohun púpọ̀ láti sọ àti láti ṣe ìdájọ́ nípa yín ṣùgbọ́n olóòótọ́ ni ẹni tí ó rán mi ohun tí èmi sì ti gbọ́ láti ọ̀dọ̀ rẹ̀ wá wọ̀nyí ni èmi ń sọ fún aráyé kò yé wọn pé ti baba li ó ń sọ fún wọn nítorí náà Jésù wí fún wọn pé nígbà tẹ́ bá gbé ọmọ ènìyàn sókè nígbà náà ni ẹ ó mọ̀ pé èmi ni àti pé èmi kò dá ohunkóhun ṣe fún ara mi ṣùgbọ́n bí baba ti kọ́ mi èmi ń sọ nǹkan wọ̀nyí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 òtítọ́ yóò sì sọ yín di òmìnira. Wọ́n dá a lóhùn wípé, irú ọmọ Ábúráhámù lè àwa í ṣe, àwa kò sì ṣe ẹrú fún ẹnikẹ́ni rí láí. Ìwọ wa ṣe wípé ẹ ó di òmìnira. Jésù dá wọn lóhùn pé, lóòótọ́, lóòótọ́ ni mo wí fún yín. Ẹnikẹ́ni tí ó bá ń dẹ́ṣẹ̀, òun lè ẹrú ẹ̀ṣẹ̀. Ẹrú kì sì gbé ilé títí láí, ọmọ ní gbé ilé títí láí. Nítorí náà bí ọmọ bá sọ yín di òmìnira, ẹ ó di òmìnira ní tòótọ́. Mo mọ̀ pé irú ọmọ Ábúráhámù lè ẹ̀yin ṣe, ṣùgbọ́n ẹ̀ ń wá ọ̀nà àti pa mí, nítorí ọ̀rọ̀ mi kò rí àyè nínú yín. Ohun tí èmi ti rí lọ́dọ̀ bàbá ni mò ń sọ. Ẹ̀yin pẹ̀lú sì ń ṣe èyí tí ẹ̀yin ti gbọ́ láti ọ̀dọ̀ bàbá yín. Wọ́n dáhùn wọ́n sì wí fún un pé, Ábúráhámù ni bàbá wa. Jésù wí fún wọn pé, ìbá ṣe pé ọmọ ábúráhámù lè ẹ̀yin ṣe ẹ̀yin ìbá ṣe iṣẹ́ ábúráhámù ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin ń wá ọ̀nà àti pa mí ẹni tí ó sọ òtítọ́ fún yín èyí tí mo ti gbọ́ lọ́dọ̀ ọlọ́run ábúráhámù kò ṣe èyí ẹ̀yin ṣe iṣẹ́ bàbá yín nígbà náà ni wọ́n wí fún un pé a kò bí wa nípa panṣágà a ní bàbá kan èyí nìlí ọlọ́run Jésù wí fún wọn pé, ìbá Ọlọ́run ni bàbá yín, ẹ̀yin ìbá fẹ́ràn mi, nítorí tí èmi ti ọ̀dọ̀ Ọlọ́run jáde, mo sì wá. Bẹ́ẹ̀ ni èmi kò sì wá fún ara mi, ṣùgbọ́n òun lè ó rán mi. Èyí ti ṣe tí èdè mi kò fi yé yín, nítorí ẹ kò lè gbọ́ ọ̀rọ̀ mi ni. Tí èṣù bàbá yín lè ẹ̀yin ṣe, ìfẹ́kúfẹ́ bàbá yín lè ẹ fẹ́ ṣe. Apànìyàn lé oyin ṣe láti àtètèkọ́ṣe kò sì dúró ní òtítọ́ nítorí tí kò sí òtítọ́ nínú rẹ̀. Nígbà tí ó bá ń ṣèké, nínú ohun tirẹ̀ ni ó ń sọ, nítorí èké ni àti bàbá èké. Ṣùgbọ́n nítorí èmi ń sọ òtítọ́ fún yín, ẹ kò sì gbà mí gbọ́. Ta ni nínú yín tí ó ti dá mi lé ẹ̀bi ẹ̀ṣẹ̀? Bí mo bá ń sọ òtítọ́, èéṣe tí ẹ̀yin kò fi gbà mí gbọ́? Ẹni tí í ṣe ti Ọlọ́run a máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run nítorí èyí ni ẹ̀yin kò ṣe gbọ́ nítorí ẹ̀yin kì í ṣe ti Ọlọ́run. Jésù ti wà síwájú Ábúráhámù. Àwọn Júù dáhùn wọ́n sì wí fún un pé, àwa kò wí nítòótọ́ pé ará Samaria ni ìwọ í ṣe àti pé ìwọ lí ẹ̀mí èṣù. Jésù dáhùn wí pé, èmi kò lí ẹ̀mí èṣù ṣùgbọ́n èmi ń bọlá fún bàbá mi ẹ̀yin kò sì bọlá fún mi èmi kò wá ògo ara mi ẹnìkan ń bẹ tí ó ń wá a tí ó sì ń ṣe ìdájọ́ lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín bí ẹnìkan bá pa ọ̀rọ̀ mi mọ́ kì yóò rí ikú láéláé àwọn Júù wí fún pé nígbà yìí ni àwa mọ̀ pé ìwọ lé ẹ̀mí èṣù Ábúráhámù kú àti àwọn wòlíì ìwọ sì wí pé bí ẹnìkan bá pa ọ̀rọ̀ mi mọ́ kì yóò tọ́ ikú wò láéláé ìwọ àpọ̀jù Ábúráhámù bàbá wa lọ ẹni tí ó kú àwọn wòlíì sì kú ta ni ìwọ ń fi ara rẹ pè Jésù dáhùn wí bí mo bá yin ara mi lé ògo ògo mi kò jẹ́ nǹkan bàbá mi ni ẹni tí ń yìn mí lé ògo ẹni tí ẹ̀yin wí pé Ọlọ́run yín ní í ṣe ẹ kò sì mọ̀ ṣùgbọ́n èmi mọ̀ bí mo bá sì wí èmi kò mọ̀ ọ́n èmi ó di èké gẹ́gẹ́ bí ẹ̀yin ṣùgbọ́n èmi mọ̀ ọ́ mo sì pa ọ̀rọ̀ rẹ̀ mọ́. ábírámì bàbá yín yọ̀ láti rí ọjọ́ mi ó sì rí i ó sì yọ̀. nítorí náà àwọn júù wí fún un pé ọdún rẹ kò tí ì tó àádọ́ta ìwọ sì ti rí ábírámù. jésù sì wí fún wọn pé lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín kí ábírámù tó wà èmi ti wà nítorí náà wọ́n gbé òkúta láti sọ lù ú. Ṣùgbọ́n Jésù fi ara rẹ̀ pamọ́, ó sì jáde kúrò ní tẹ́ḿpìlì.